ìjàmbá iná kan wáyé ní ìlú abúlé ẹ̀gbá ní ọjọ́ àìkú látàrí bí àwọn kọ̀lọ̀rọ̀sí kan ṣe lọ bẹ́ ọ̀pá epo ṣògórẹ́nìkejì wà níbẹ̀ ẹja gbọ́ bí ó ti lọ. gbogbo báyìí àgọ́ àdúrà yẹn gbogbo oníkálukú ti fún kàkọ́sẹ́ tó lè mú kan jáde o. ọlọ́mọ kò mọ ọmọ mọ́ ní ọjọ́ àìkú ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún yìí bí ìṣẹ̀lẹ̀ iná eléyìí tó wáyé ní agbègbè pipeline òkè-odò sí abúlé ẹ̀gbá ní ìpínlẹ̀ èkó ti bú gbàmù ìṣẹ̀lẹ̀ iná náà ni a gbọ́ wípé ó bẹ̀rẹ̀ ní nǹkan bíi agogo mẹ́jọ kù ìṣẹ́jú béléńjá àmọ́ ṣáájú ni àwọn ènìyàn agbègbè náà sọ wípé àwọn ti ń pe àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti bíi agogo méje lásìkò tí òórùn epo náà ti gbòde tí ó sì ti ń ṣàn káàkiri látàrí ọ̀pá epo bẹntiró tí àwọn oníṣẹ́ ibi náà fọ́ lásìkò tí tẹlifíṣàn Orísun débi ìṣẹ̀lẹ̀ náà ọ̀pọ̀ àwọn ènìyàn tí ilé wọn kò tilẹ̀ súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ iná náà bí àwọn ènìyàn agbègbè ìyànà pájà àwọn ènìyàn agbélékalẹ̀ command àti àwọn agbègbè mìíràn tó tún jìnnà sí níwọ̀nba ni wọ́n ti fi ilé fọ̀nà sílẹ̀ láti lọ gba àdúgbò mìíràn lọ látàrí wípé epo náà pọ̀ púpọ̀ ilé bíi mẹ́fà ló ti ń jóná lásìkò ìgbà tí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun débi ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀ ọkọ̀ ajàgbé-ejò bíi mẹ́wàá ló sì ń jóná pẹ̀lú ṣùgbọ́n gbogbo ìgbìyànjú tẹlifíṣàn Orísun láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ló já sí pàbó látàrí ìsásókè sásódò láti dóòlà ẹ̀mí wọn. àmọ́ nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ ẹsẹ̀ kò gbèrò ní agbègbè pipeline abúlé ẹ̀gbá látàrí bí àwọn ènìyàn ti filé fọ̀nà sílẹ̀ wá láti wá wo etú tí iná náà pa ìròyìn tí a gbọ́ lẹ́nu àwọn ènìyàn ni wípé ènìyàn márùn-ún ló ti kú tí ọmọdé kan sì ń bẹ nínú wọn. ọ̀pọ̀ dúkìá ló ṣòfò tí àwọn kan sì ń wá ọmọ wọn di àsìkò yìí. ọmọ five years Samuel oúnjẹ Joshua Adéyẹmí ó morúkọ dádìí ẹ̀ aládé ni dádìí òun o. o bí epo yẹn ṣe bù lánàá yẹn o mo kọ kó wọn àtẹ̀gbọ́n mo gbé wọn sọdá fẹ́ǹsì mo á ní kọkọ mi bá mi gbé lá kékeré yìí tí máa fi wo wájú mo ti àpariwo àbí bá ẹ dúró ẹ dúró wọn dúró dè mí ilẹ̀ dẹ̀ ti ṣú kò sí ná mi mọ ibi tí màá wá gbà ó ẹ mi. lánàá ló ṣẹlẹ̀ èmi lọ sábìlẹ̀ ìgbà lọ́mọ mi ń pè mí pé mọ́mí epo ti bọ́ọ̀sì o ibẹ̀ kí n má wálé mo ní kí n má wálé kẹ̀ kí ló dé kí n má o bí mo ṣe wá síbi abúlé ìgbà yẹn mo gbọ́ gbọ́ọ̀ mo ṣe wọlé látànà ní báyìí gbogbo property mi ti jóná gbogbo nǹkan ní mi àwọn olè tún gba sẹ́ẹ̀tì lọ́wọ́ mi wọ́n tún ná mi bíi kíní kàtàǹgù àmì yẹn kò sí nǹkan kan kò sí anything káwọn ọmọ nàìjíríà rere wá kan ràn wá lọ́wọ́ o kò sí nǹkan kan kò sẹ́ni tì máṣíìnì jọ́ gbogbo nǹkan aṣọ ẹyọ kan tó kù sí mi látànà rẹ̀ kò sí ìpèsè ká dúpẹ́ mi ọmọ wa wà ẹrù ló ṣòfò. nǹkan tí n bá ní ó yé mi irọ́ ni mo pa tí n bá dẹ̀ tún ní kò tún yé mi mo tún purọ́ ni nítorí ṣọ́ọ̀bù lèmi wà <clears throat> ṣọ́ọ̀bù lèmi wà ṣọ́ọ̀bù lèmi wà tí mo ta tí mo ta lọ tajà níbi tá a ti lọ tajà ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ la ti rí sí iná yẹn ń jó iná yẹn kò tí ẹ̀ kọ́kọ́ gba náà o ọkọ̀ kan lọ sókè ló ló lọ sókè gan yẹn bẹ̀tú yẹn ó lọ sókè gan tó àti ẹ̀ mọ nǹkan tó ngbà ó lọ sókè àṣàdì ngbà tó wá yá ọtí ọmọ náà bẹ̀rẹ̀ kí níyàn bá bẹ̀tú yẹn ó bẹ̀rẹ̀ sí pa á bí ọtí ó bẹ̀rẹ̀ sí pa á bí ọtí ni tó yẹ pé tàbá tàbá ní ká gbẹ́sẹ̀ bá máa ságà ni tó ti yẹ ngbà tó bá yẹ tó yá anybody ò mọ ibi tó wà mọ́ ṣọ́ọ̀bù gan tí mo fẹ́ tì mi ì lè tì mọ́ iná yẹn ti mú mi mọ́lẹ̀ níbẹ̀ láì ṣe pé náà ti débẹ̀ o kíní kíní yàrá nìkan ló ṣe ló ṣe débẹ̀ bí n ṣe wà ni mo ṣe wà o nǹkan tó kù mí kù ni àtọ àgbà ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin nǹkan tó kù wọn kù mí ìyàwó mi nǹkan tó kù wọn kù ni aṣọ kan náà tó kù lọ́rùn olúkálùkù ló wà lọ́rùn wa. that was two thousand and eight tí gọ́ọ̀mẹ̀ntì eh, gọ́ọ̀mẹ̀ntì Fáṣọlá tí ó kọ́kọ́ wá síbẹ̀ tí wọ́n kọ́kọ́ bẹ́ páìpù yìí tí wọ́n kọ́kọ́ bẹ́ nígbà yẹn ìgbà ni wọ́n ṣe títì páìpù àní nígbà yẹn láti pariwo pé wọ́n ṣe kíni kí wọ́n bá wá nǹkan ṣe sí àdúgbò yìí tó gbogbo ìgbà ni wọ́n máa ń gbé táǹkà wọn ni wọ́n máa fa epo yẹn yìí tó wá ṣẹlẹ̀ lánàá yìí almost one hour thirty minutes two hours làwọn èèyàn ti ń gbóòórùn tí kìnìún ti ń tàwọn èèyàn lójú pé ó ṣe kíni ó ti ó ti ń rùn tí wọ́n ti ń pè emergency tí wọ́n ṣe kíni tí wọ́n wà ọ̀rẹ́ mi ọlọ́pàdé Farid ọlọ́pàdé ilé wọn rè this house ó ti ń pè ó tún gbé ọ̀kadà ó lọ sí fílẹ̀ ó lọ sí fire station wọ́n ní kò sọ mí lẹ̀ so kirikiri yẹn tó blow after one hundred thirty six two hours kó tó blow ìgbà tí kìnìún blow tó lọ́sẹ̀ wá sẹ́kìnì lọ́sẹ̀ sẹ̀ ń débi báyìí àìmọye àwọn èèyàn lọ́sẹ̀ kìnì ló ti gbẹ̀mí mi ọmọ àtìyá wọ́n gbẹ̀mí mi sínú kìnì àwọn haúsá níbẹ̀ yẹn wọ́n gbẹ̀mí mi ọmọ four years ó gbẹ̀mí mi ọmọ one and a half years ó gbẹ̀mí mi pẹ̀lú yá ẹ̀ níbi báyìí lánàá so níta gbangba ni pẹ́ẹ́pù yẹn wà nothing bẹ́ẹ̀ sáwọn civil defence sáwọn àbí sáwọn tí wọ́n mọ̀ pẹ́. ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó bá ikọ̀ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ gbọ́ ohun tó sọ. tẹ́lẹ̀ àwa gbọ́ ní aago mẹ́jọ àbọ̀ nígbà tá a dẹ̀ gbọ́ kíákíá láti débẹ̀ nígbà tá a débẹ̀ a ṣe wípé iná yẹn kò kọ́kọ́ yapamọ́ nǹkan táwọn òyìnbó ń pè ní pé akọ̀tẹ́lẹ̀ nígbà tó máa fi di eleven thirty a ti paná yẹn kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kó tó di pé gbaná ni wọ́n ti pé one one six pé ohun tí wọ́n dẹ̀ sọ fún wọn ni pé wọ́n ń bọ̀ òun jẹ́ ẹgbọ́n nǹkan nípa ẹ̀. kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn wa nǹkan wọn yìí ó wà ó wà nǹkan táwọn olóyìnbó ń pè ní pé ó wà highly inflammable tó bá ti ṣẹlẹ̀ báyìí tó bá ti ṣẹlẹ̀ báyìí pam kíá ló máa gbaná kì í ṣe nǹkan tó dẹ́ pé ó máa ṣẹlẹ̀ ẹ máa máa dúró wò kó tó gba agbaná ń kó àbẹ̀wò àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu iṣẹ́ ọba tí wọ́n ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi ọkàn àwọn ènìyàn balẹ̀ wípé ìjọba àpapọ̀ yóò rí dájú pé gbogbo iṣẹ́ tó ń ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti fòpin sí gbogbo ìṣẹ̀lẹ̀ láabi àwọn tí ń bẹ́ ọ̀pá epo òun ni wọn yóò mú gbọ́ tí yóò sì wá.